mo rò pé a wà fẹ́mi àti mm. ẹ kàtà fún wọn ní láti jó. ẹ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ láti ẹ jẹ́ ká sọ pé ọpẹ́ ló yẹ bàbá olóore. Hosanna. bí ju wọ́n ti lọ náà wọ́n ti lọ náà bí kakó lè wọ́ọ̀ṣì bẹ́ẹ̀ yẹn ẹ kakó lè wọ́ọ̀ṣì pọ̀ ká má pẹ̀lú rẹ̀. ok fíríjì sí ilẹ̀ ṣe padà tẹ́lẹ̀ mọ̀ pé mo tún lè mo ti áńtìlì wọnú rẹ̀. báwo ni wọnú ẹ̀mí náà mo ṣe ní ká má ti lọ sínú ẹ̀mí. ok ok ká lọ sí praise ẹ sọ pé ẹ ṣe Jésù. ló fi fẹ́ lára mi sí ọ̀pọ̀ nígbà tí